agbára olúwa ti dé bíi tìgbàanì pàdé àdúrà ńlá ẹlẹ́ẹ̀kan lọ́dún Johnny of prophet two thousand and twenty-one àkórí ìtọ́dún yìí ni ọlọ́run nìkan only God tá a bá ti wọnú àdúrà ṣọ́ làgò mọ́kànlá alẹ́ àgbàrírí àdúrà títí dàgò márùn-ún àárọ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ Sunday tenth of January títí dàárọ̀ Saturday sixteenth of January two thousand and twenty-one etí yín mélòó oníbejì nípàdé yìí o tó bá tún di Monday eighteenth of January títí di Friday twenty-second of January two thousand and twenty-one ní ìpàdé ìpàgọ́ fún gbogbo ẹni àmì òróró àtàwọn òṣìṣẹ́ nú ọgbà àjàrà Ministers and Workers Conference two thousand thousand and twenty one láago mẹ́wàá àárọ̀ ṣaago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́run nìkan làkórí ìpàgọ́ yìí prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ prophet evangelist moses ọlágúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí ogun aṣẹ́ wa gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ọlọ́run nìkan àtìpàdé kìíní àtìpàdé kejì ló máa wáyé ní orí òkè anúṣekù tí èsì agbára ọlọ́run ní gbani apòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government area ọ̀ṣun state di àjọ bájẹ́sù pàdé kò gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ní twenty twenty one ọlọ́run ọlọ́run nìkan god bless you. orúkọ mi ni pastor john oyèbádé ajíbádé mo wá láti ìjọ christ apostolic church citadel of miracle tí ó wà ní ìlú johannesburg ibi ní orílẹ̀-èdè south africa. Uh, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gidigidi nítorí tí ọlọ́run mú mi mọ bàbá wòlíì prophet mi ọlágójú tí wọ́n jẹ́ the presiding pastor of Christ Apostolic Church agbára ọlọ́run nígbà ni tó wà ní ẹgbẹ́dá nílùú èkó àti káàkiri àgbáyé níbi tí wọ́n ti ní ẹ̀ka sí ní ọdún 2012 ni mo ní oore ọ̀fẹ́ láti bá bàbá pàdé mo lọ sí orílẹ̀-èdè nàìjíríà fún ètò kan ní ọdún yẹn so olúwa wá mú mi pàdé bàbá bàbá wá ní láti sọ fún mi pé ọlọ́run sọ fún àwọn wípé kí n bá àwọn rìn àti wípé èmi ni àwọn máa invite fún ìsọjí tí wọ́n máa ṣe ní ẹ̀ẹ̀kan lọ́dún tó jẹ́ freedom festival ní church wọn ní ẹ̀ka wọn tó wà ẹ̀ẹ́dkọ́tà wọn tó wà ní ìlú èkó so ní ọdún yẹn lọ́hùn mo lọ ìgbà tí mo lọ bàbá jẹ́ ẹni tí ó fẹ́ràn àdúrà wọ́n sì jẹ́ wòlíì lọ́pọ̀lọpọ̀ ọdún yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní rí wípé ah báwo ni ìbá ti da tó kí ti mọ bàbá ìbí ọdún mẹ́wàá sẹ́yìn torí wọ́n jẹ́ aládùúà wọ́n jẹ́ akíkanjú nínú iṣẹ́ ọlọ́run wọ́n jẹ́ ẹni tí kò kí ń rẹ̀ wọ́n dẹ̀ jẹ́ ẹni tí ọlọ́run ń lò lọ́pọ̀lọpọ̀ so wọ́n àwọn mú mi lọ ní two thousand and twelve yẹn àjọ lọ fún ìrìn àjò àwọn wòlíì ìgbà tí mo padà dé orílẹ̀-èdè South Africa ó ní mo rí wípé àwọn kan bẹ̀rẹ̀ sí ní yí padà nínú ìpè mi nínú iṣẹ́ ìránṣẹ́ mi àti nínú ìjọ ọlọ́run ìgbà tí ó tún di ọdún ọdún two thousand and fourteen mo tún lọ bákan náà 2014, thousand and fourteen yẹn mo láti sọ fún bàbá pé ah, ẹ wò bàbá mo fẹ́ padà sórílẹ̀-èdè yìí bàbá ní ọmọ mi mọ̀ ti wá o olúwa sọ wípé iṣẹ́ ìránṣẹ́ rẹ ń bẹ ní orílẹ̀-èdè South Africa ṣùgbọ́n wá jẹ́ ká jọ rìnrìn àjò àdúrà wòlíì mo lọ ní ọdún náà lọ́hùn mo sì padà àti ìgbà yẹn ó ní àwọn àyípadà rere ló ti bẹ̀rẹ̀ sí ní bá iṣẹ́ ìránṣẹ́ mi èyí tí mo tó wá lọ ní two ní ní ìlú Èkó tí wọ́n lọ sí ní ìlú Odò Ọwá ó wá jẹ́ èyí tí ọlọ́run tó wá mú láti mú kí iṣẹ́ ìránṣẹ́ mi kó túbọ̀ gbòòrò sí láti mú kí ìpè mi kó di ọ̀tun tí mo sì rí orí ọ̀fẹ́ gbà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wọn wọ́n jẹ́ ẹni tí ó ṣe bá rìn àti bàbá nínú ẹ̀mí tí wọ́n sì mú èèyàn rin ìrìn àjò àdúrà tí kìí ṣe ìrìn àjò aláwo tí ọ̀pọ̀lọpọ̀ mú àwọn èèyàn rìn lónìí tí kìí ṣe ìrìn àjò ẹgbẹ́ òkùnkùn tí ọ̀pọ̀lọpọ̀ mú èèyàn rìn lónìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo mọ bàbá ìmọ̀ràn mi tí mo ní fún àwọn ìránṣẹ́ ọlọ́run lóde òní pàápàá gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tó wà ní orílẹ̀-èdè nàìjíríà àǹfààní gidi ló tún ṣí sílẹ̀ yìí fún ìrìn àjò wòlíì ti ọdún 2021 tí a pè ní international prophetic ministers conference tí ọlọ́run gbélé bàbá lọ́wọ́ tí wọ́n máa ń ṣe ní ọdọọdún tí a bá wo àkókò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti ń wá agbára lọ síbi tí kò ti ságbára ọ̀pọ̀lọpọ̀ ló ti ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn nítorí ohun ayé ọ̀pọ̀lọpọ̀ ní òmọ ọ̀nà tí yóò gbégbà tí iṣẹ́ ìránṣẹ́ yìí tí yóò fi yóò fi yóò fi jẹ́ ṣíṣe gẹ́gẹ́ bí ọlọ́run ti pè wọ́n ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ jésù olúwa wa ni pé tí kì bá ṣe nípasẹ̀ ààwẹ̀ àti àdúrà pé àwọn iṣẹ́ ìyanu ò lè ṣe ìmọ̀ràn mi ni wípé gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tó wà ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo state tó wù kó wà ó wà lọ́yọ́ ni ó wà lọ́sùn ni ó wà ní kwara ni ó wà ní ilẹ̀ ní east ni nítorí pé program jẹ́ program tí ọlọ́run gbé kalẹ̀ fún bàbá káàkiri àgbáyé ni wọ́n sì ń wá àwọn èèyàn wá lamẹ́ríkà àwọn èèyàn wá láti south africa àwọn èèyàn wá láti láti uk èmi gan pàápàá mo ti ní orí ọ̀fẹ́ ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká lọ síbi ètò yìí bàbá abíyára máa wà ńbẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ńláńlá máa wà ńbẹ̀ tí a ó jọ máa gbàdúrà bí ìgbà tí tí ò sí ọ̀gá tí ò sí ọmọṣẹ́ gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tó wà ní àkókò yìí ẹ jọ ẹ jẹ́ ká lo opportunity yìí láti lọ rin ìrìn àjò wòlíì pẹ̀lú àwọn èèyàn ńláńlá wọ̀nyí bàbá wa bíara bàbá wa prophet emma ọlágúnjú àti bàbá wa tó jẹ́ general superintendent tuntun fún ìjọ àpótò kristi káàkiri àgbáyé ìyẹn bàbá wa ọ̀dẹ́jọbí àwọn náà máa wà ń bẹ̀ ibi tí ìpè yóò ti fọ́n nìyí ibi tí agbára tí a ó tó lò ní twenty twenty one tí a ó tó ti rí gbà nìyí kò sí agbára lọ́wọ́ oṣó kò sí agbára lọ́wọ́ àjẹ́ gbogbo tí gbogbo agbára òkùnkùn tí ọ̀pọ̀lọpọ̀ ń lò lónìí ìbò ló bá wọn dé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run tí tó ọlọ́run pè ní tòótọ́ ṣùgbọ́n tó pa ìlànà dà ní pípa ìlànà dà wọ́n ti di ìdàkudà ọ̀pọ̀lọpọ̀ ló ti kú ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ènìyàn ṣe ètùtù ṣùgbọ́n tí a bá bá àwọn bàbá wọ̀nyí rin ìrìn àjò àdúrà nítòótọ́ a ó rí wípé iṣẹ́ ìránṣẹ́ wa yóò yí padà èmi tí mò ń sọ̀rọ̀ yìí mò ń sọ̀rọ̀ nínú ìrírí àti nínú ohun tí mo ti là kọjá rí tí ọlọ́run dẹ̀ ti lo iṣẹ́ ìránṣẹ́ yìí láti gbé iṣẹ́ ìránṣẹ́ tèmi náà lóde South Africa dé ibi àṣeyọrí ńlá lórúkọ Jésù olùgbàlà ẹ jọ̀ọ́ yóò dára fún wa ẹ ká lọ ọjọ́ kẹwàá ní oṣù kínní ọdún 2021 títí di ọjọ́ kẹtàlélógún ọdún oṣù kínní ọdún 2021 that is January 10 to January 23 in 2021 it is going to be powerful lórúkọ jésù olùgbàlà èmi àtẹ̀yin a tiwa ṣe o. ẹ̀mí mímọ́ o wá wọ̀lú ayé mi. agbára olúwa ti dé ṣe bíi tìgbàanì pàdé àdúrà ńlá ẹlẹ́ẹ̀kan lọ́dún Journey of Prophet two thousand and twenty-one àkórí ìtọ́dún yìí ni ọlọ́run nìkan only God tá a bá ti wọnú àdúrà ṣọ́ làgò mọ́kànlá alẹ́ àgbàrírí àdúrà títí dàgò márùn-ún àárọ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ Sunday tenth of January títí dàárọ̀ Saturday sixteenth of January two thousand and twenty-one etí yín mélòó oníbejì nípàdé yìí o tó bá tún di Monday eighteenth of January títí di Friday twenty-second of January two thousand and twenty-one ní ìpàdé ìp pàgọ́ fún gbogbo ẹni àmì òróró àtàwọn òṣìṣẹ́ inú ọgbà àjàrà ministers and workers conference two thousand and twenty-one láago mẹ́wàá àárọ̀ ṣaago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́run nìkan làkórí ìpàgọ́ yìí prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ prophet evangelist moses ọ̀làgúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí ogun aṣẹ́ wa gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ọlọ́run nìkan àtìpàdé kìíní àtìpàdé kejì ló máa wáyé ní orí òkè anúṣekù t àti èsì agbára ọlọ́run nígbà ni àpòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government area ọ̀ṣun state di àjọ bá pàdé kò gbàgbára ọ̀tún fún iṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ní twenty twenty one ọlọ́run nìkan god bless you.